aláròye máa wí o. títí di àsìkò tá à ń kọ̀rọ̀ yìí jọ kò sẹ́ni tó mọ èsì àbájáde ìpàdé pàjáwìrì kan táwọn ọmọọṣẹ́ àtàwọn mínísítà tí wọ́n ń bá ààrẹ Tinubu ṣiṣẹ́ pọ̀ ṣe lábújá ní ìrọ̀lẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2024 yìí akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni George Akume àtàwọn èèkàn nínú ìjọba Tinubu ni wọ́n sáré ṣèpàdé pàjáwìrì láàrin ara wọn lórí ìwọ́de ìta gbangba tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láwọn fẹ́ ṣe láìpẹ́ yìí aláròye gbọ́ pé ó kéré tán àwọn mínísítà bíi ogójì tó ń bá ààrẹ ṣiṣẹ́ pọ̀ náà péjú pésẹ̀ síbi ìpàdé pàtàkì ọ̀hún èyí tó wáyé ní ìlú Àbújá kókó ohun tí ìpàdé náà dá lé lórí ni ọ̀nà tó máa fi gbà láti pẹ̀tù sọ́kàn àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ń gbáradì sílẹ̀ báyìí láti ṣèwọ́de ìta gbangba ọ̀hún kí wọ́n má lè ṣe mọ́ onírúurú ìsọ̀rí àwọn aráàlú náà ti fìfẹ́ hàn pé àwọn máa ṣèwọ́de láti tako ìṣèjọba ààrẹ Tinubu lórí bí nǹkan ṣe le tí nǹkan kò fararọ láàrin ìlú báyìí ṣáájú àkókò tí àwọn ọmọọṣẹ́ Tinubu ṣèpàdé pàjáwìrì náà ni olórí orílẹ̀-èdè yìí náà tirawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú pé kó ṣe sùúrù fóun láti yanjú òkè ìṣòro tó ń kojú wọn. lára àwọn mínísítà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Tinubu tó wà níbi ìpàdé pàjáwìrì náà ni àwọn bíi Nyesom Wike mínísítà ìlú Àbújá Yusuf Tuga mínísítà orílẹ̀-èdè òkèèrè Sevanaya Isalo mínísítà fún àkànṣe iṣẹ́ láàrin ìlú Taha Mama mínísítà fún ètò ẹ̀kọ́ abubakar bagudu mínísítà fún ètò ìṣúná owó wálé ẹdun mínísítà fún ọrọ̀ ajé muhammed idris mínísítà fún ètò ìròyìn bello matawali mínísítà kékeré fún ètò ààbò bákan náà ni david umahi mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí ni àwọn aráàlú àtàwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ní àwọn máa ṣèwọ́de ìta gbangba láti fi sọ fún ìjọba orílẹ̀-èdè yìí pé ìlú le kán wá nǹkan ṣe sí i. adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà sí etí gbọ̀nyìn.